ẹ ti láǹfààní àti gbọ́ wa gẹ́gẹ́ bí ẹ ti ń fẹ́ wà lórí street by láti wá béèrè ọ̀rọ̀ bí ẹyọ kan sí méjì lọ́wọ́ àwọn ènìyàn orúkọ mi ni Olúwafẹ́yẹmí Ọláyọlá láti Owutu FM ní ní ìlú Ìkòròdú ní Gbólómù junction gẹ́gẹ́ bí ẹ ti ń fẹ́ àwọn onímọ́tò rẹ̀ onímọ́rẹ́ rẹ̀ ọlọ́kadà àti àwọn ọlọ́jà ẹ bá bá wa ká lọ bí má ṣe bí mo ṣe fẹ́ lọ máa béèrè ọ̀rọ̀ lọ́wọ́ àwọn. ẹ káàsán sa ẹ jọ̀ọ́ kí lè rí sọ fún wa nípa ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè nàìjíríà bó ṣe ń ṣe ségesège. gbogbo àwọn kọ́tù màmá ní ọbẹ̀ àbá ẹlẹ́ran alápàtà ní sáwò ọrọ̀ kan ní ìsìn kódà ẹ bá wọjà yẹn gáńjì ọ̀pọ̀lọpọ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ lọ́ra ń gbé síwájú àánú ọlọ́run la fi ń gbére sí kò dàbí tẹ̀tẹ̀lẹ̀ rárá tó kọ́ lọ lórí màrí ọba àwọn àtàpadà sí dáadáa padà ó ti wọ́n ó ti wọ́n ti gidi gan owó mọ́tò owó epo owó gbogbo ẹ̀ tó kọ́ lọ lórí màrí ọba àtàgbẹ̀ nírọ̀rùn kò dàbí tẹ̀tẹ̀lẹ̀ o ọlọ́run kò bá àtàgbẹ̀ nírọ̀rùn ọlọ́run ní kó bàjẹ́ ẹ̀kọ́ alówó lọ orúkọ mi lẹ́ẹ̀kan ti ọbẹ̀ ọbẹ̀. ẹgbẹ́ olómú Jackson so kò dàbí ti tẹ́lẹ̀ mọ́ nísìn ẹ wo bíbá yìí mo máa tó ọjà sí rẹpẹtẹ tó máa pọ̀ bọ̀ nísìn àròwó rajà mọ́ sóde àfọ ápù yìí tá a ra tẹ́lẹ̀tẹ́lẹ̀ a rà ní thirty thousand nísìn that's forty forty six thousand naira òun là á rà so gbogbo ẹ lọ nìyẹn kò jẹ́ ká jèrè mọ́ ìfún káwọn tó bá wà rà gan wọ́n ti ń gbìyànjú ká kí wọn ká yìn wọn ni torí mélòó àwọn tàǹtà gan mélòó la lè dájẹ́ bẹ̀ so gbogbo ẹ ti wọn kò jẹ́ kẹ́ni wọn kò jẹ́ kí gbogbo àwọn kọ́sítọ́mù wa gbogbo wọn náà ti sá wọn rówó rajà lọ́wọ́ wa mọ́ àánú ọlọ́ àtòrí ọ̀fẹ́ ọlọ́ òun ló kúta ǹjẹ́ báyìí kọ́lọ́ kó sànù wa àwọn ìjọba kan tiwa rò kán ọlọ́ ẹ̀bẹ̀ lábẹ́ wa àṣàkọ́ o kán jọ̀ ọlọ́run o kò fi bẹ́ẹ̀ kò fi bẹ́ẹ̀ gbogbo ẹ̀ kò fi bẹ́ẹ̀ rọ̀ sọ̀mùsọ̀mù bíi ti tẹ́lẹ̀ mọ̀ so gbogbo aláṣẹ yéwúyéwú la ṣe jù báyìí lọ tẹ́lẹ̀ nígbà gbogbo ẹ ti ṣe ní táǹsì gbogbo ẹ ó ti jẹ́ kí gbogbo wa káà káà fà díẹ̀ díẹ̀ so ètò ọrọ̀ ajé wa ó ti lọlẹ̀ ó ti lọlẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ sí ti àtẹ̀yìnwá lọ bó ṣe jẹ́ nìyẹn. àtàsọ orúkọ mi ni Fatima Rasisi. nǹkan tó ṣẹlẹ̀ ni pé ọ̀rọ̀ Nàìjíríà yóò ti ó sú everybody including me torí tẹ́lẹ̀ ìgbà tí mo ṣẹ̀ bẹ̀rẹ̀ Indomie ara carton Indomie kan one seven two thousand nísìnyí carton Indomie ẹyọ kan kékeré pátápátá ni òpin ṣe ńlá o is eight thousand five hundred ó ní nine thousand náà wà so a fẹ́ kí ìjọba bá wa wá nǹkan ṣe sí kí gbogbo nǹkan lọlẹ̀ padà pé bí gbogbo nǹkan ṣe tún wọ́n náà ó wà fẹ́ ti ọrọ̀ ajé náà because ẹlòmíì tó yẹ pé bá ní five hundred lẹ́dọ̀ máa ra méjì ẹ̀yìn kan nísìnyí five hundred gan kò ká indomie nìkan ká máa sọ pé indomie àtẹ̀yìn. Watching. Kindly subscribe to our YouTube channel, O2FM Lagos. Bye.